Yorùbá bọ̀ wọ́n ní ìmàdò ìbáṣe bí ẹlẹ́dẹ̀ abàlújẹ́ bẹ̀rù bá jọba ni èèyàn ò ní kù kàn èyí fi hàn wípé ìmàdò jẹ́ ẹranko tó fẹ́ farajọ ẹlẹ́dẹ̀ ẹ̀ wá jẹ́ kátù gbogbo wa la kúkú mọ ẹlẹ́dẹ̀ ilé tí olóyìnbó ń pè ní píìgì lẹ́yìn èyí ẹlẹ́dẹ̀ igbó náà wà ó tá a túmọ̀ sí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn òun ni òyìnbó ń pè ní wild boars kò fi tààràtà sí ìyàtọ̀ púpọ̀ nínú ìwà wọn àti tẹlẹ́dẹ̀ ilé ṣùgbọ́n ọ̀rọ̀ tiwọn di ọjọ́ míì oríṣi ẹranko míì tó tún fẹ́ farajọ ẹlẹ́dẹ̀ òun ni babirusa. Babirusa yìí ṣe ẹranko ilẹ̀ wa o orílẹ̀-èdè Indonesia lẹ́ẹ̀ ti rí wọn eyín ọ̀kan wọn a máa gùn jáde bíi teerin yóò wá kọ́kọ́ tẹ̀ wá sísàlẹ̀ si lẹ́yìn èyí eyín yìí ó bẹ̀rẹ̀ sí ní tẹ̀ lọ sókè padà tí kò bá wá rí nǹkan kan fi eyín yìí gbo kó lè dínkù tàbí kó fi jà kó kánkùn eyín yìí ó hù títí tí ó fi kàn án lágbárí ni títí tí ó fi wọnú ọpọlọ rẹ̀ lọ eyín yìí sì máa ń pa òmíì nínú wọn lẹ́yìn tí wọ́n bá ti wọnú ọpọlọ wọn ṣùgbọ́n ọ̀rọ̀ babirusa náà èyí ṣòní ẹranko míì tó tún farajọ ẹlẹ́dẹ̀ ní tí àwọn èèyàn máa ń dàpọ̀ mọ́ ìmàdò òun ni túrùkù bẹ́ẹ̀ ìyàtọ̀ tó fojú hàn gbangba-gbangba wà láàrin àwọn méjèèjì o túrùkù ni olóyìnbó ń pè ní red river hog etí tiẹ̀ máa ń gbé gangan bí ewé ọ̀pẹ tí náà mú báyìí bẹ́ẹ̀ ni irun funfun máa ń la ògóró ẹ̀yìn rẹ̀ já òun nìkan sì ni ẹranko tó jẹ́ ìran àwọn ẹlẹ́dẹ̀ yìí ní ilẹ̀ adúláwọ̀ tí irun bo gbogbo ara rẹ̀ tán pátápátá ṣùgbọ́n ọ̀rọ̀ tiẹ̀ náà ó di ọjọ́ míì àròjinlẹ̀ ló kọ́ míì àyàn gidigbo tí ń kó gíbò lọ́gbọ́n kí gbogbo olóye àti ọmọ̀ràn ó lè ẹ wá jẹ́ ká sọ̀rọ̀ ìmàdò gangan fúnra rẹ̀ ìyàtọ̀ wà láàrin ẹlẹ́dẹ̀ ẹgbó àti ìmàdò àkọ́kọ́ ni wípé ẹlẹ́dẹ̀ ẹgbó máa ń tóbi ju ìmàdò lọ bẹ́ẹ̀ ni eyín iwájú àwọn ìmàdò máa ń jẹ́ káwọn èèyàn ó rò pé ó tóbi ju ẹlẹ́dẹ̀ ẹgbó lọ ṣùgbọ́n ẹ bẹ̀rẹ̀ sí ní ṣàkíyèsí ẹ̀ látòní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́dẹ̀ ẹ̀gàn máa ń ní irun lára dáadáa ṣùgbọ́n ìmàdò irun ara wọn ò tó nǹkan warthog lólóyìnbó ń pe ìmàdo nítorí àwọn èso ara tó wà lójú ara wọn wart w-a-r-t ẹni olóyìnbó máa ń pe èso ara hog ẹni olóyìnbó sì ń pe ìran àwọn ẹlẹ́dẹ̀ tẹ́ ẹ bá wá pa wart àti hog papọ̀ yóò fún yín ní wart hog tó túmọ̀ sí ẹlẹ́dẹ̀ tí ara rẹ̀ ń so ṣùgbọ́n èso ara wọn tó wà lójú àwọn ẹ̀màdò yìí kìí ṣe irú ìtàwé èèyàn tí kòkòrò àìsàn human papilloma virus HPV máa ń fà o rárá o àpapọ̀ awọ kèrèkèrè àti eegun kínkín ní èso ojú àwọn ìmàdò yìí èso ojú yìí ló sì máa ń dín ìnira tí àwọn akọ bá ń rí látàrí ìforígbára ẹni bí wọ́n bá ń jà fún abo abájọ títọ̀dọ̀ tí wọ́n fi ju ti abo lọ èso ojú mẹ́rin mẹ́rin làwọn akọ máa ń ní ẹyọkànlẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àtòsì nísàlẹ̀ ojú wọn àti ẹyọ kọ̀ọ̀kan míì lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àtòsì lókè ẹnu wọn èyí tó wà nísàlẹ̀ ojú wọn yìí ó máa ń tóbi ju ti òkè ẹnu lọ o méjì tìsàlẹ̀ ojú nìkan làwọn abo máa ń ní tàwọn akọ sì máa ń yọ ju tiwọn lọ èyí sì jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀nà tí a lè gbà láti dá abo wọn mọ̀ yàtọ̀ sí akọ èyí àwọn màdò tó máa ń wá ń ta síta ó jẹ́ mẹ́rin àmọ́ òun ò tẹ̀ lọ síbi agbárí bíi tàwọn babirusa ilẹ̀ Indonesia o ilẹ̀ adúláwọ̀ lẹ́tí lè rí àwọn ìmàdò ní tiwọn eyín ṣómúṣómú méjì tòkè máa ń gùn ju tìsàlẹ̀ lọ wọ́n sì máa ń lo eyín tó ta síta yìí láti fi gbẹ́lẹ̀ láti fi jà àti láti fi dáàbò bo ara wọn lọ́wọ́ àwọn ẹranko abìjà tó bá fẹ́ pa wọ́n jẹ àwọn ìmàdò jẹ́ ẹranko tí ẹ̀mí wọn yí púpọ̀ o kò síbi tí wọn ò lè gbé bí wọ́n ṣe fẹ́ràn omi tó wọ́n lè gbé fún ìgbà pípẹ́ láìsí omi tòjò tẹ̀rùn wọ́n ń ṣayé wọn lọ ni ìgbésí ayé wọn fẹ́ jọ tàwọn erin tí mo sọ fún yín lọ́jọ́ sí ìyẹn ò ní wípé àwọn abo ni wọ́n máa ń gbé papọ̀ lójú agbo pẹ̀lú ọmọ wọn tí ò bá ìtí ìtójú bọ̀ àwọn abo yìí máa ń bára wọn túra ṣe lójú agbo olóyìnbó ń pe abo wọn ní sounder s-o-u-n-d-e-r wọ́n sì lè tó ogójì lójú agbo kan ní tàwọn akọ àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ wọ́n lè jọ wà fún bí ìgbà díẹ̀ o àmọ́ wọn ò ní pẹ́ túká tí wọ́n sì máa gbé ayé àdánìkan tí wọn ò sì ní fẹ́ kí akọ mi ò wá síbi tí àwọn ti yàn gẹ́gẹ́ bí agbègbè wọn. àfẹ̀mọ́jú àti ìrọ̀lẹ́ ni wọ́n máa ń sábà wá jíjẹ mímu lọ ṣùgbọ́n tó bá jẹ́ wípé níbi tí wọ́n ń gbé àkókò yìí làwọn ẹranko apanijẹ́ ń jáde jù àwọn náà ó yí ìjáde wọn padà sọ́wọ́ alẹ́ wọn a máa jẹ koríko wọn a máa jẹ oríṣiríṣi ewé egbòogi èso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí kò bá sí gbogbo eléyìí tí mo kà sílẹ̀ yìí bóyá nígbà ẹ̀rùn wọ́n lè jẹ́ kòkòrò ekòló tàbí òkúùnbẹ̀tẹ̀ ẹran tí àwọn ẹranko míì bá ti pa tí wọ́n wá bá nílẹ̀ ṣùgbọ́n àwọn ẹṣẹ̀ ẹranko abìjà tí máa ń ṣọdẹ ń tiwọn o bí wọ́n bá fẹ́ jẹun dáadáa nítorí wípé ẹsẹ̀ wọn gùn tí ọrùn wọn sì rí gbúngbún ẹnu wọn ò ní tólẹ̀ nítorí náà wọ́n ní láti fi orúnkún ẹsẹ̀ méjèèjì iwájú kúnlẹ̀ wọ́n wá ní àwọn awọ tìmùtìmù kan níbi orúnkún iwájú yìí tí èé jẹ́ kí ìkúnlẹ̀ yìí ó ní wọn lára báwọn abo ìmàdò tó bá wà lójú agbo bá fira wọn sílẹ̀ fún bí ìgbà díẹ̀ tí wọ́n tún wá padà ríra lójú agbo wọ́n máa ń kíra wọn o wọ́n máa dún hùrùnhùrùn bí ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀ ni àwọn míì máa ń fimú kan ara wọn ṣùgbọ́n tí wọ́n bá ń dún bí ẹni fẹ́ dún bí kìnìún wọ́n ń gbìyànjú àti fi agbára àti ìjẹgàba wọn hàn nú ṣùgbọ́n tọ́wọ́ bá bà wọ́n tí wọ́n fẹ́ kígbe oró fífín ni wọ́n máa dún bí eku ká tó wá tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ọ̀màdùn. iléeṣẹ́ Sacred Gold Homes and Properties tí mo jẹ́ àmbásádọ̀ fún ta ilẹ̀ lọ́wọ́ yálà fún ilé kíkọ́ tàbí ní ti èyí tẹ́ ẹ fẹ́ fi dá oko tàbí iléeṣẹ́ ìyún industrial a ní ilẹ̀ ní alápákó tó wà ní Lagos ibadan expressway tó jẹ́ pé ìṣẹ́jú mẹ́wàá ni láti tóógèètì Ìbàdàn seven hundred thousand naira péré là ń ta plot kan ní orí ilẹ̀ ilé ìgbé ìyún residential area ṣùgbọ́n ní ti ilẹ̀ oko àti iléeṣẹ́ ìyún industrial one point eight million naira ní éka kan éka kan ni mo pè é kìí ṣe plot kan bẹ́ẹ̀ la tún ta ilẹ̀ industrial míì ní làágbé tó wà ní mọ́níyà ìsẹ́yìn road nine hundred thousand naira ní éka kan ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá rà lọ́wọ́ yìí ẹ ó gba éka kan sí i ìyẹn ni wípé tẹ́ ẹ bá san nine hundred thousand naira éka méjì lẹ́ ó gbà ẹ lè kàn sí mi nínú dm tàbí kẹ́ ẹ pè àwọn nọ́mbà olùdarí iléeṣẹ́ wa ní zero eight zero five seven eight one eight one eight zero tàbí zero eight zero three five zero six six one two two ẹ sì lè pè zero eight one three one zero five four four seven nine ẹ ṣeun a máa retí yín láti bá wa dòwò pọ̀ àwọn àmàdò náà máa ń tọ̀ láti fi pa àlà o wọ́n sì tún máa ń fi ara àti ojú wọn nu àwọn ọgẹ àti òkúta tó bá wà ní àyíká wọn láti sàmì pé àwọn làwọn níbí àwọn abo máa ń tètè wọnú ihò lọ láti lọ sùn ju àwọn akọ lọ bóyá torí wípé àwọn ní ọmọ tí wọ́n máa ń tọ́ torí wákàtí méjì lẹ́yìn tí àwọn abo bá ti wọ ìsà lọ àwọn akọ sì ń ṣe fàájì kiri tiwọn wọn ì gbẹ́ ihò tiwọn o àwọn ihò tí àfèrèmọ̀jó bá gbẹ́ tí kò bá lò mọ́ làwọn máa ń yàn láàyò àmọ́ wọn ò ní bá àfèrèmọ̀jò jà sínú ihò yìí o wọn ò dúró de ihò kan tí kò sí àfèrèmọ̀jò nínú rẹ̀ ni ní àsìkò òjò wọ́n fẹ́ràn àti máa tara bomi àti ẹrọ̀fọ̀ tòun ẹrẹ ẹ̀yin lè máa fi ojú onídọ̀tí wò wọ́n fún ìwà yìí ṣùgbọ́n rárá o kódà ìtúnra ṣe ni fún wọn àwọn eégbọn máa ń sábà wà lára wọn àtàwọn kòkòrò míì inú ẹrẹ̀ tí wọ́n bá pora mọ́ yìí inú máa ń pa àwọn kòkòrò tó bá so mọ́ wọn lára káàkiri bí àsìkò ẹ̀rùn bá wá dé tí kò sí omi àti ẹrọ̀fọ̀ tí wọ́n lè máa tara bọ̀ ó tún ní ọgbọ́n míì tí wọ́n máa ń dà wọ́n wá àwọn ẹranko bíi kẹ́kẹ́ tàbí agbókòtọ́yà lọ èyún mọ́ngùsì tí mo sọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ sí ìbẹ́ rántí pé àwọn ọ̀yún fẹ́ràn àti máa jẹ kòkòrò ń ti wọn wọ́n wàá gbára dúró tàbí kí wọ́n tiẹ̀ sùn sílẹ̀ tán tí àwọn eléyìí ó sì máa bá wọn ṣa gbogbo kòkòrò ara wọn jẹ ẹ ṣe pẹ́díkíọ̀ lẹ́ ń pè yín àbí máníkíọ̀ <laughs> ó ga o àwọn ìmàdùn náà ń lọ spa èmi èèyàn sì tí ì lọ rí ha sapa nice one èmi náà ń bínú lọ spa ibi ìṣaralóge lọ́sẹ̀ tá a fẹ́ mú yìí jàre ẹnìkan ò lè jẹ́ mímọ́ yé àwọn náà ń sáré o àwọn ìmàdùn wọ́n lè sá tó kìlómítà méjìdínláàádọ́ta nínú wákàtí kan ìyún forty eight kilometres per hour bí wọ́n bá wà léwe àbí màjèsín àti kìnìún àtẹkùn àti àmọ̀tẹ́kùn ní máa ń pa wọ́n ṣùgbọ́n tí wọ́n bá ti dàgbà tán dáadáa kìnìún nìkan ló tó ṣàyè bẹ̀ ẹkùn gan ó ṣiṣẹ́ dáadáa yóò ṣe wàhálà púpọ̀ kó tó rí wọn pa ṣùgbọ́n ní ti àmọ̀tẹ́kùn àti pa àgbà ìmàdó nira o kódà bó bá lé wọn débì kan àwọn náà lè dojú ìjà kọ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jà débi wípé àwọn méjèèjì ni wọ́n jọ ní àpalára àmọ́ tí ohun tó bá ṣáàjọ agbára àwọn ìmàdò bá ń lé wọn eré lẹ́lẹ́ ni o ó di inú ihò wọn bí wọ́n bá dé ẹnu ihò ọ̀hún ẹ̀yìn ni wọ́n kọ́kọ́ mú wọlé o kógun ẹ̀yìn má lọ jà wọ́n ni ẹ̀yìn wọn ṣóńṣóhun ni wọ́n ó dẹ̀ síta bí wọ́n ṣe ń fi ìdí rìn lọ bí wọ́n bá sì bọ́ ta láti inú ihò wọn eré burúkú ni wọ́n máa ń sábọ́ta láti inú ihò ọ̀hún kí ẹranko abìjà kan má lọ dènà wọ́n ń ta kópa oúnjẹ ṣùgbọ́n tí wọn ò bá rí wàhálà kankan fún bí ọjọ́ mélòó kan ọkàn wọn lè balẹ̀ jù kí wọ́n yan bọ́ta látinú ihò wọn bí wọ́n bá ti ń sáré èrú wọn ṣébélé ó gbé gangan sókè ní tí ó sì le àsìkò ìbálòpọ̀ nìkan ní takọtabo wọn máa ń sábà wà papọ̀ o àwọn akọ lè kọ́kọ́ jà sí abo ṣùgbọ́n ìjà yìí ṣe ìjà kan tó lágbára lọ títí o wọn èé lo eyín ṣonṣo ìsàlẹ̀ yìí tí wọ́n bá ń bá ara wọn jà tí wọ́n bá ń bá ẹranko tó fẹ́ pa wọ́n jẹ jà nìkan ni wọ́n máa ń lo eyín ṣonṣo ìsàlẹ̀ yìí àmọ́ tó bá ti jẹ́ pé ìmàdùbí ẹgbẹ́ wọn ni bá a bá ń bára ẹni jà bí ìka kúkọ́ ni wọ́n máa ń fi ṣe o èyí ń ṣoṣo òkè wọn ni wọ́n máa ń lò fúnra wọn àwọn èso ojú wọn tó lóyìnbó sì ń pè ní wáàtì yìí ó máa ń dáàbò bo ojú wọn níbi eyín ṣoṣo òkè yìí èyí tó bá ṣáàtì borí nínú wọn ń ló lẹ́tọ̀ọ́ sábo akọ yìí ó máa wá pààrà abo tí ó máa yípo rẹ̀ tí ó sì máa dún hùrùnhùn títí tí abo yìí ó fi fún un láàyè lẹ́yìn èyí ni ìbálòpọ̀ ó wáyé lẹ́yìn ìbálòpọ̀ wọ́n tún ti túká nìyún àkóòtù gba ìgboro lọ ní tiẹ̀ ọmọ ọgbọ́n fún bí oṣù mẹ́fà ń làwọn abo wọn fi ń gbóyún o ọmọ bíi méjì sí mẹ́ta ni wọ́n sì máa ń sábàá bí jù ó tiẹ̀ jẹ́ wípé a ti ráwọn kan tó tó méje orúkọ tí wọ́n wá ń pe ọmọ ẹlẹ́dẹ̀ ìyún piglet náà ni àwọn òyìnbó ń pe ọmọ màdó ọmú ìyá wọn ni wọ́n máa ń mu ṣùgbọ́n tí ó bá fi pé ọ̀sẹ̀ méjì ó lé díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ewéko àti ewébẹ̀ lé e. kí ìyá wọn tó wá gba ọmú lẹ́nu wọn tán pátápátá ó di lẹ́yìn tí wọ́n bá pé ọmọ oṣù mẹ́fà bí wọ́n bá ti lé ní ọdún kan àbọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní já ara wọn gbà díẹ̀díẹ̀ títí tí wọ́n sì di òmìnira àwọn abo màdò tó bá wà lójú agbo kan náà wọ́n á máa tọ́jú ọmọ ara wọn fún bí àpẹẹrẹ tí abo ìmàdò kan bá pàdánù àwọn ọmọ tiẹ̀ yóò máa fún àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n jọ wà lójú agbo ọ̀hún lọ́mú nǹkan mú ọ̀hún má bàa ṣòfò àwọn màdò a máa lò tó ọdún méjìlá sí méjìdínlógún nínú igbó àwọn èèyàn máa ń pa wọ́n jẹ o ṣùgbọ́n òǹkà tí wọ́n sì pọ̀ dáadáa nínú igbó àwọn èèyàn sì máa ń lo eyín tiwọn láti fi gbẹ́ oríṣiríṣi nǹkan tí àyè ò ní gbà wọ́n láti lo eyín erin láti fi gbẹ́ ẹ subscribe sí youtube mi ní www.youtube.com slash at àròjinlẹ̀ one àwọn àṣàyàn fọ́nrán kan ó máa bọ́ síbẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ sì má gbàgbé àti bá mi ṣí ẹ fídíò yìí náà kó kalẹ̀ kó ẹ ṣeun púpọ̀ mo dúpẹ́ fún ìkúnnilọ́wọ́ yín o Àròjinlẹ̀ ló kọ̀ mí àyàn ògìrìgbò tí ń kó gíbò lo ọgbọ́n kí gbogbo olóye àti ọ̀mọ̀ràn ó lè jó àbúrò kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wà ẹ kú kàlẹ̀.